Thank mm-hmm. you. alágbára mo mọ orúkọ rẹ. ẹ̀yin ọkùnrin ká ẹ gbà dáadáa oṣù tí òkùnkùn mú nínú ìran wọn ọjọ́ tí ọ̀sẹ̀ tí wọ́n mú ọjọ́ tí wọ́n mú wákàtí tí wọ́n mú láti gbomijé lójú mi lórí tí mí àti tí òmí ti ṣe tèmi bíi baálé ilé ọlọ́run yí ọjọ́ náà po gbogbo ipá rẹ ló fi gbàdúrà yẹn olúwa yí ọjọ́ orí bí mo ti ṣe olúwa yí ọjọ́ náà po wà á fọ́ dìde wà á porúkọ jésù ó yá àdúrà oṣù tí wọ́n mọ́ ọjọ́ tí wọ́n mọ́ wákàtí tí wọ́n mọ́ láti gbomijé lójú mi bí ìyáálé ilé <coughs> láti fi mí gbomijé lójú ọkọ ọlọ́run yí ọjọ́ náà pé o Olúwa sọdọjọ́ ayọ̀ fún mi Olúwa sọdọjọ́ ẹ̀rí fún mi Olúwa sọdọjọ́ ayọ̀ fún mi àìrọ́sìndà kan pọ́lì máa kórè bá yẹlẹ̀ máa sìndà arákùnrin yìí gbàdúrà ọjọ́ tí òkùnkàn mọ́ nínú ìran wọn màrọ́bà ayélujára kan hà dáhẹ́ líbẹ̀kẹ́ rọ́bà ayábà sìndà ọlọ́run yí ọjọ́ yìí pé jésù olúwa wa ẹ̀mí mímọ́ ní ká tún gbà ká sì gbà dáadáa bàbá mi ò yí bí padà sọ bí di rere ọjọ́ tí wọ́n mú nínú ìran wọn láti fọmọ mi gbomijé lójú mi láti fàyà mi gbomijé lójú mi láti fi mi gbomijé lójú aya láti sọ̀kò ìdààmú sínú ayé mi ọlọ́run yí ọjọ́ náà po ó yẹ sọdọjọ́ ayọ̀ fún mi ó yẹ sọdọjọ́ ẹ̀rí fún mi òyí bí padà ó yẹ yí ọjọ́ yìí pò ẹ pariwo ẹ gbàdúrà rẹ. ẹ̀yin ọkùnrin ẹ gbàdúrà náà dáadáa ọlọ́run yí ọjọ́ yìí ayérayé máa yí pò olúwa yí pò kò ní lè ṣá kò má gbọ́dọ̀ ṣá. Èrò tó tẹ̀rọ kò ní lè ṣá. Èrò tó tẹ̀rọ kò ní lè ṣá. Olúwa yípo, Olúwa yóò dára fún yín, ẹ tún gbà ó tí mo mọ̀ tó dá mi lójú ni wípé ogun kì í borí aládùúà ẹ pariwo orúkọ jésù ní ohun òkè olúwa yí ìdànù lórí mi ẹrù ọ̀ràn tó ta dì etí ó dì ní ìjọba wọn ọ̀tá ìdílé bàbá mi ọ̀tá ìdílé ìyá mi ọ̀tá ibi iṣẹ́ mi ẹrù ibi tí wọ́n dì nípa tèmi ẹ̀yin ogun ọdún orí òkè yìí ó yẹ yí ìdànù lórí mi ẹ pariwo ọlọ́gbọ̀dún ọ̀la ó kárí ọjà rẹ ẹ̀mí mímọ́ ọlọ́run yí ìdànù lórí mi olúwa yí ìdànù lórí mi lórí ọmọ olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù ẹrù ibi tí ọ̀tá dì lórí ayé mi lórí ọmọ mi olúwa máa yí ìdànù olúwa máa yí ìdànù olúwa máa yí ìdànù olúwa máa yí ìdànù olúwa máa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù ọlọ́run yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù jésù olùgbàlà yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù olúwa yí ìdànù jésù olúwa wá iná ọlọ́run ti jáde lára mi ọfà dín ni kù instead kéèyàn máa yin Christ nínú rere gbogbo adẹ́rìí wípé òun dínkù díẹ̀díẹ̀ ọfà dínkù díẹ̀díẹ̀ ó yá jáde jáde wàá kígbe yẹn báyìí náà jáde ọfà dínkù jáde lára mi jáde lára oyè olúwa. ó yá jáde lórúkọ Jésù jáde jáde jáde àkàwé pé àyà yóò pa àwọn àlejò mara sanda kapoli aba wọ́n fi ìbẹ̀rùbojo jade níbi kan lọ́ fi wọn òyà jade jade jade ọkọ̀ adẹ́nẹ́kù jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade jade ọmọkùnrin yìí ò dẹ̀ sọ̀rọ̀ ọkọ̀ adẹ́nẹ́kù. Ètàyè ta nínú ìjọba wọn. Ó yọ jáde, oyo yọ jáde, ó yọ jáde, ó yọ jáde, jáde, jáde, jáde, jáde. Ó kárí ọmọbìnrin yìí. Gbàdúrà yẹn dáadáa. Jáde lára mi, jáde lára mi. Jésù Olúwa wá. Ah, ẹ tún àdúrà yẹn gbà ọfà ọ̀dájú ẹ̀dá tó bà mí tá a pè ní ọfà adénekù ọfà onílara tó bà mí tá a pè ní ọfà adínnìkù níbi iṣẹ́ mi ọfà adínnìkù nínú ayé mi bá iná jáde mo fẹ́ kó gbàdúrà yẹn dáadáa ọfà onílara ẹ̀dá tó bà mí ọfà ọ̀dájú ìka ènìyàn tó bà mí tó ń dín mi kù nínú iṣẹ́ rere tó ń dín mi kù lójú ọ̀nà iṣẹ́ rere ó yẹ jábọ́ lára mi láàárọ̀ ẹ̀ pariwo dúró. Aha! Ó yá máa jábọ́ wayajaba wayajaba ọmọ adẹnẹkù gbiná gbiná gbiná gbiná gbiná gbiná aha gbiná lórúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù daira sindaka poliaba aha máa jábọ́ lórúkọ Jésù jábọ́ jábọ́ jábọ́ aha jábọ́ ọfà dénekù dárasídà aha aha máa gbiná lórúkọ Jésù ó yá gbiná ó yá gbiná ó yá gbiná Jésù Kristi wa àmín àmín nínú aginjù tá a dá ọ dúró sí ní kòríta tá a dá ọ dúró sí tó tiraka láti tẹ̀síwájú tó ń bọ́ sí pàbó ní kòríta tí òkùnkàn dá ọ dúró sí ní kòríta tí abínú ẹni dá ọ dúró sí ní kòríta tí onílára dá ọ dúró sí mo pe agbára tó ju agbára lọ mo mú àwọn náà má jẹ̀mú náà ọlọ́run lórúkọ Jésù ní kòríta yìí àwọn agbára ọlọ́run ó yẹ kó gbé ọjọ́ náà. mo fẹ́ irú àmì rẹ kó máa sán bí àràbá yìí mo fọ́ àwọn àṣẹ jáde ní orúkọ Jésù Kristi bí o ti ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí bí o ti ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ tuntun mìíràn yìí lórúkọ Jésù ire àti àánú kò máa tọ̀ ọ́ lẹ́yìn. lórúkọ jésù olùgbàlà ni mo wí nípa tiẹ̀ bí o bá lè rí àmì yẹn ṣe nítorí tí a kọ́ wípé ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn lórúkọ jésù ire àti àánú ọlọ́run lọ́sẹ̀ yìí kó máa tọ̀ ọ́ lẹ́yìn. ò ní sísẹ̀ gbé. àánú àtòkè wá ó ní mo àánú ó gbé ojú mi sí orí òkè wọn nì níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá àánú àtòkè tó bí ìrànlọ́wọ́ àgbà ìyanu ó yá máa gbà á lọ́sẹ̀ yìí wàá rí ìrànlọ́wọ́ wàá rí àánú gbà wàá rí ìrànlọ́wọ́ wàá rí àánú gbà májẹ̀mú òkùnkùn lórí rẹ tó mú kó o máa má mọ̀ bá ohun rere arákùnrin arábìnrin ẹ̀mí mímọ́ bàá já láàárọ̀ yìí májẹ̀mú òkùnkùn láyé rẹ tí ń jẹ́ kó o mú àmúbá oore tó ń jẹ́ kó o mú àmúbá contract lórúkọ Jésù àrùn bàá já láàárọ̀ yìí gbogbo májẹ̀mú ogun ayọ̀ lérí tó mú kó ríran ayọ̀ tí ò jẹ́ kí ìran ayọ̀ wá sí ìmúṣẹ. bí irú àmì rẹ bá lè gòkè bó ti lọ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì májẹ̀mú náà bàjẹ́ lórí rẹ. mo wá wí nípa tiẹ̀ nínú ọ̀sẹ̀ yìí ò ráre ogun àfiniráre níbi iṣẹ́ ẹni lójú ọ̀nà ẹni lórúkọ jésù ó gbiná láyé rẹ irú àmì wo rẹ mo ló gbiná láyé rẹ bí o bá rí àmì lọ́ṣẹ́ ọfà tó wọlé sí ọ lára tí ò jẹ́ kó gòkè ṣùgbọ́n tó ń dín ọ kù tó mú kó wọlẹ̀ gbogbo ọfà tí ń jẹ́ kí ògùn ayé rẹ jọjọ rẹ̀yìn lórúkọ jésù ó yẹ kó gbiná sọ́ọ̀nù ò ní rí ibi ò ní rí ìbànújẹ́ ipa ayé ò ní ka ipa ọ̀tá ò ní ka ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní kábàámọ̀ mo ló ní kábàámọ̀ ọfà ikú ò ní bà á abiyamọ wọ lórí ẹ̀mí lẹ́sẹ̀ lórúkọ Jésù wọn ò ní fi kú ọmọ sí ọ̀rọ̀ ò pòfu ọmọ ò pàdánù mo ló ní pàdánù lórúkọ jésù àtẹ̀mí àtiwọ́ tí àmì rẹ̀ gòkè yẹn ikú olóore wọn àní fi ṣèwárọ̀. ògo ni fún ọlọ́run wa lọ́sẹ̀ yìí gbọ́ ọ̀rọ̀ àṣẹ yìí lórúkọ jésù iṣẹ́ rẹ yóò ní èrè wà á ní àlàáfíà rẹ nínú ọkàn rẹ nínú ìgbéyàwó rẹ nínú iṣẹ́ rẹ nínú ẹ̀dáwọ́lé rẹ gbogbo lórúkọ Jésù wà á ní àlàáfíà. ọwọ́ tí ń da ètò rere Ọlọ́run rú lórí ayé rẹ ọwọ́ náà gbẹ dànù. mo ní ọwọ́ yìí gbẹ dànù. ẹni tó ń fi ayé ní ọ lára ẹni tó ń fi ayé ní ọ lára bọ́ bá kọ̀ láti ronú pìwàdà lórúkọ Jésù yóò fi ayé sílẹ̀ fún ọ àṣẹ ni èdìdí ni mo ní yóò fàyè sílẹ̀ fún ọ gbọ́ọ̀rọ̀ àṣẹ yìí lẹ́nu mi lórúkọ jésù kristi ti násàrẹ́tì ẹ̀dákẹ́dá tó bá lépa ayé rẹ fún ibi lórúkọ jésù onítọ̀hún ibi náà kó jẹ́ tiẹ̀ ògo ni fún ọlọ́run wa ìwà aláboyún yẹn ò ní bóyún kú wàá bí ọmọ náà láyọ̀ wàá sì rí ọmọ náà gbẹjọ́ lórúkọ jésù olùgbàlà mọ́ rí ọmọ náà gbẹjọ́ lórúkọ jésù ọkọ rí ò dòkú aya rí ò ní dòkú ọba rí ò dòkú ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù ni mo gbàdúrà fún ọ ní ìjáde lọ rẹ ní gbogbo ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù lọ bá àánú pàdé àánú yẹn kó ṣiṣẹ́ fún ọ ó ti rí bẹ́ẹ̀ lọ́jọ́ ìkórè ayé lọ́jọ́ ìkórè ayé lórúkọ jésù kristi ti násárẹ́tì àtèmi àtiwọ́ ẹ̀gàn àti ìtìjú ayérayé kò ní bò wá. a ó bá Jésù jọba ó ti rí bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa ọbẹ̀ mi máa la. tó bára tì mo mọ orúkọ rẹ. ẹ̀yin jésù kò sẹ́ni kan o ọba mímọ́ lọ́ba tí mo ń sìn ẹ̀yin jésù kò sẹ́ni onígbàgbọ́ ń gbàdúrà ọ̀rẹ́ o ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀ wá kálélúyà o tó mi. ẹ̀yin jésù kò sẹ́ni. lórí òkè wọn ni o. níbo ni ìrànlọ́wọ́ mi yọ àti wá o. ìrànlọ́wọ́ àtọwọ́ tí ó bá mi wá o. bàbá mímọ́ atóbi jù mo mọ orúkọ rẹ ọmọ dojú tì mí o. lẹ́yìn jésù kò sẹ́nìkan.